الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه أهل الوفا والتابعين لهم بإحسان إلى يوم اللقاء أنا رحمة الله سبحانه وتعالى وقال ما máa ń ما ọlọ́run bàbá ti dúró lọ́nà tó yẹ ẹni àyè ọlọ́run ọba ẹni ọ̀pá ọlọ́run ọba náà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó bá kẹ́ gbogbo ẹni bá ń tẹ̀lé lánàá rẹ̀ lójú àlùkẹ́yàmù ní ọjọ́ tí ojú òrìn jù á pàdé ló wa wa lẹ́tọ̀ gbèjì ọlọ́run ọba ń tà sọ wa lọ́jọ́ náà المسألة السابعة والثلاثون كما قال الشيخ الإسلام اتخاذه الأحبار والرهبان أربابا من دون الله التعبد باتخاذ الأحبار والرهبان أربابا من دون الله eléyìí ìkan nínú àwọn àtẹ̀sí àti ìwà àti àṣà àwọn ayé ìgbà nìkan a ti sọ fúnra wa ní àná àbíjẹta tábà ní àwọn jàìlíyà jàìlíyà mẹ́ta sí mẹ́rin mọ́ àwọn ọ̀sẹ̀bọ kọ́ńpínlẹ̀ jàìlíyà ni àwọn sábà wá jàìlíyà náà ni wọ́n ni wọ́n nígbà tí ànábì sọ́lọ̀ wọn rántí wọn wá sí làwọn wọn fásitì wá òfin ànábì yẹn padà ọlọ́run bá ti tù wọ́n tí ó jákú sí gbogbo ẹ tí ò bá ti lo òfin ẹ̀sìn àná ìtọ́lọ̀ ọba ń sí àtọ́lọ̀ ọba ń sí aláìníkùnrin tí ó gba òní ẹ̀mú wọn jẹ́ jàhìlíyà káàdì jàhìlíyà nínú àṣà tí wọ́n tún ní tọ́lá àwọn tó ń sin lọ́rùn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbà ìtàdítẹ́bì ètò ọ̀hún àṣìbáwọ̀ rọ̀bẹ̀ẹ́nì àrùbẹ́ẹ́bẹ́ẹ́ni nìjọ́ nílẹ̀ ni orí mímú tí àti àwọn òkúbá ní ọlọ́run ọba míì lẹ́yìn àwọn wọ́n mú àwọn àṣìbá àti òkúbá wọ́n mú wọn ní ọlọ́run míì lẹ́yìn ọlọ́run àwọn oníjẹ́ àṣìbá àṣìbá ní jẹ́mùrú àṣìbọ̀ ẹ̀rìn apá tó nímọ̀ tó yẹnjú òní pè ní àṣìbá àwọn wọ́n pè ní àṣìbá àwọn àfáà nínú ìjọ àwọn Yẹhudi àti Nasara wọn a máa pè wọ́n ní àhbà wọn èpè wọn ní ulama àwọn àfáà ti wà ní ìsìláàmù ni wọ́n pè ní ulama tó àwọn àfáà ọ̀dọ̀ àwọn alùpùpù wọn máa pè wọ́n ní àhbà bí nínú èdè Yorùbá wọ́n ní àfáà mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àti àlùfáà chọ́ọ̀chì adarí ẹ̀sìn nínú ìsìláàmù wọn pè ní àfa tó bó ṣe wà náà nìyẹn àwọn kẹ́ǹtì nìyẹn àwọn olùmọ̀ wọn ẹ̀sìn wọn wọ́n pè wọ́n ní àṣùbà àwọn olùmọ̀ ẹ̀sìn tí wá àmọ́ pé àwọn ní ìlànà àbí ìlànà wà rọ̀ sẹ́tù àmìyàn àbùsàn wọ́n mú látara rọ́ọ̀hìbù rọ́ọ̀hìbù mú látara òun ni ẹni téèyàn nífẹ̀ẹ́ àti téèyàn ń bẹ̀rù níbẹ̀rù ìfẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ ní àwọn èèyàn tí ó ṣe pé èèyàn gbà tó lè ṣàbùrú síyàn ṣùgbọ́n yóò mọ bọ̀wọ̀ rẹ̀ yóò mọ bọ̀wọ̀ rẹ̀ yóò mọ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé èèyàn fẹ́ kí àtìpapọ̀ tó bẹ láàrin èèyàn àti ẹ̀ kó so ẹni tá à ń bẹ̀rù ní bẹ̀rù ìfẹ́ kìí ṣe bẹ̀rù pé ó lè fi àbúrú sí èèyàn wò là ń pè lọ́wọ́ ọ̀hìn lọ́dọ̀ tí wọn náà wọ́n pè ní fẹ́nẹ́rẹ́bù ní ìwà máa tí wọ́n pè ní ìdí Yorùbá fẹ́nẹ́rẹ́bù wọ́n máa pè ní English alàgbàjọ náà ní fẹ́nẹ́rẹ́bù <laughs> àjọ alàgbàjọ náà ní wọ́n jí ọ̀rẹ́ mi ìbò yẹn fẹ́nẹ́rẹ́bù làwọn ìgbà nígbà tó kọ́ sí fẹ́nẹ́rẹ́bù fẹ́nẹ́rẹ́bù bàbá ti lọ wò fún wọn fẹ́nẹ́rẹ́bù náà nínú English ìtumọ̀ ń jẹ́ ẹni pé ẹni tá à ń bẹ̀rù ní bẹ̀rù fẹ̀ so ló ń jẹ́ àbùbá níjùmọ̀ wọ́n mú àwọn àpá àwọn àti àwọn tó ń jẹ́ adarí wọn nínú ẹ̀sìn tí èyí sàlùfà àwọn ọmọ ọlọ́run méjèèjì náà Islam a máa ní alim a sì máa ní ayájú a ní àfà sáfẹ́ ní ó kéwú tí ó ó sì ń lò ó ìjọ ìgbàgbé kí bàrọ̀ àwọn àwọn ìkọ̀rán oníjókò ní bísmìlá bẹ̀rẹ̀ tó kò láti ní ọ̀sẹ̀ ní fọ́ọ̀sán nílà àti onígàlì kọ́ọ̀sán ánìyàn ìsàfà ọlọ́ọ̀kan àti ìbẹ̀rù rẹ̀ kọ̀ọ̀kan kan wà lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó lọ ti pa wá láṣẹ tó ní kápá ṣe inú ẹ̀sìn tó bá ti ń gbọ́wọ́ àti rẹ̀ báyìí ògede pé kò tẹ̀ sáàtì ẹ̀ke tó sì gbà pápá ṣe ń sọ òlè parọ́ tó sì mẹ́ ẹ̀jíjáde ní ọ̀rọ̀ náà rà náà bí ó kódà tó lè wà á sí ụlọ àgbàkúté òun lọ so irun wọn pè ní ụlọ lọ́dọ̀ wa àbí ụlọ irun wọn pè ní rúbá lọ́dọ̀ sí wọn tẹ́lápù mú lọ́dọ̀ sí wa náà olówó pàápàá jọ nílẹ̀ yorùbá kódà kéwọ́ náà fún bọ̀wọ́ rẹ̀ ọlọ́pùtò ní kálùkù bákan náà ṣe ń sáfà ṣùgbọ́n ó sọ̀rọ̀ ta ìṣòro ti dé ẹ̀ ní bá nínú wọn wọn rán ju gbogbo ògbà ṣe tí ẹlẹ́sìn yóò máa ṣe àwọn ẹ̀kọ́ máa ń ṣe kí ni wọ́n máa ń bọ̀wọ̀ rẹ̀ ọkùnrin afáàmà ni kò mọ̀ lọ́lé tí ó wù à ìwà wọn tí wọ́n lọ́lé kí ó ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà ó fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ ní tí lọ́lé tí ó lọ ẹ̀dì pé àwọn yẹn náà tó máa ń fa wọn lé bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n náà àwọn tó jẹ́ àlùfáà àjọ wọn tó ń là wọn ọ̀rọ̀ ìpín wọn wọn mú wọn ní ọlọ́run àwọn tó fi pé alàgbà àjọ ni wọ́n kéde pé wọ́n kanlẹ̀ ní ẹ̀sìn wọn ṣùgbọ́n wọ́n wọn náà mú wọn ní ọlọ́run nínú ọ̀nà táwọn tó gbà sí lọ́nà àwọn التعبد باتخاذ الأحبار والرهبان أربابا من دون الله wọ́n sọ ti ìjọsìn ìmọ̀mọ́ àwọn àlùfáìsì wọn àwọn olùjọsìn lẹ́sì wọn wọn a máa mú wọn ní àwùbáadá àwọn ọlọ́run jámù ọlọ́run kéékèèké wọn a máa mú wọn lọ́lọ́run ní ìlú ìlà ẹ̀yìn ọlọ́run ọlọ́run bá sì sọ nípa ilé yìí bí wọ́n tó rọ̀ fún àtàwùdà أعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح والمسيح بن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون الله سبحانه وتعالى ó ní àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ wọ́n mú àwọn àlùfáà wọn wọ́n mú àwọn adarí ẹ̀sìn wọn wọ́n mú wọn ní ọlọ́run lẹ́yìn àpọ̀ wọ́n tí àdàmù Maryam kódà wọ́n mú mọ̀ sí ọmọ mú náà wọ́n mú ní ọlọ́run wọ́n na rúmìrú bẹ́ẹ̀ ni òpá wọn láti ẹ̀kẹ́kẹ́ ilẹ̀ ilẹ̀ àbújọ wọ́n kí wọ́n máa jọ́sìn fún àwọn adarí ẹ̀sìn wọn bí wọn ti pa wọ́n láṣẹ kí wọ́n mú mọ̀ sí ìfà mọ́ríàmù ní ọlọ́run eléyìí wọ́n ń láyé ara wọ́n tí wọ́n tí wọ́n forí balẹ̀ fún wọn àbẹ́ tí wọ́n fẹ́ sàdúrà kan wá ní kan wá pa orúkọ olúwa tí wọ́n máa forúkọ àwọn àlùfáà rẹ̀ ẹ̀sọ̀ ọ̀nà gan pàtó tó ti gbà ń ṣe ìjọsìn fáwọn àlùfáà àwọn tó ti kọ́ lọ́wọ́ wá sí ìfìsì wọn lọ́nà wo يحرمون ما أحل الله ويحلون ما حرم الله فيطيعهم هؤلاء ويعتبرون هذا عبادة حيث يقولون حيث يقولون طاعة العلماء واجبة lọ́nà àwọn tọ́bọ̀ ọba ti ní wọ́n ti ló fi ìwọ̀ fáwọn ọ̀dọ́ àwọn náà sí láwọn gbà ní ilé ìwọ̀ ìtọ́bọ̀ ọba ti ní ìwọ̀ àwọn pa ní òfẹ́ ìsinmi ó pé ní wọ́n wá ti dé wípé èyí táwọn bá ń sọ ẹgbọ́rọ̀ tẹ̀lé wáyé tura wa ni àlùfáà yín àwa náà sì ni adarí ẹ̀sìn yín nítorí pé ní haram ẹ̀yin náà gbọ́dọ̀ pé ní haram ẹ̀sìn gbọ́dọ̀ gbá bẹ́ẹ̀ èyí tí a bá pè ní halal ẹ̀yin náà gbọ́dọ̀ gbá ní halal ẹ̀sìn gbọ́dọ̀ gbá bẹ́ẹ̀ ìbá ìdásí pé tí wọ́n pè fún ẹ ní haram halal lọ́wọ́ bẹ́ẹ̀ ìbá àjẹ́ sí pé tí wọ́n pè ní haram aláàjọ náà wọ́n bá ọ̀nà tẹ́ sí bá sí wọ́n lè àdínkù náà wà ní rọ́bì ọmọ ọgbà ẹ̀ sọ̀háábí tó ṣe wípé yẹ̀húdí ni kódà kàfùlìkíyò tó máa ń lo àgbélébù

ó wá ń gbé kírọ́ọ̀tì náà sọ́rùn gbé àgbélébù sọ́rùn tó wá ń gbé kí àní ibẹ̀ níbi wá ní allah akpa اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون a àwọn sì mú àwọn àlùfáà wọn àti àwọn adarí ẹ̀sìn wọn mú ní ọlọ́run lẹ́yìn ọlọ́run àdínkùn hàtì wọ́n ni wà náà mọ́sí àmú àwọn àlùfà àwọn lọ́lọ́run àti wọn àjọ́sì fún wọn àkílò tó fi sọ́rún tó sọ yìí anábi wá ní aláìsù yuharrimuna ma ahlallahu fataharrimuna wa ní pé bí àwọn àlùfà tẹbi tí ọlọ́run bá ti ní ẹ̀kọ́ wọn àpèlé wọ̀ fẹ́yìn ẹ̀yìn náà ti tẹ̀lé wọn pé wọ̀ náà ni ìyìn tọ́lọ̀ bá pè ní ìwọ̀ wọn àpè ní ẹ̀kọ́ fẹ́yìn ẹ̀yìn náà sì ń gbà wípé ẹ̀kọ́ náà ni ó ní bẹ́ẹ̀ ni ilé náà ni dókítà ìdí fún wọn torí pé àtẹ̀sírí rẹ̀ the authority of legislation ọlọ́ọ̀bá nìkan ló ní lọ́wọ́ àṣẹ ẹ̀sìn kò sí lọ́wọ́ ẹnìkan lọ́wọ́ ọlọ́ọ̀bá lẹ́yìn ọlọ́run ẹ̀tọ́lọ́ ọ̀rọ̀ ti wà náà ló fi já sí pé in tí àní ìlú bá pè ní halal halal ọ̀rọ̀ náà ni in tó bá pè ní haram haram ọlọ́run bá náà ni torí kò ti iṣẹ́ jẹ́ wà máa yẹ ọmọ tó kù wáyé ní hawa òun náà ló ń tẹ̀lé ló já sí pé òfin ẹ̀sìn àmẹ́rin náà òfin ẹ̀sìn ọlọ́run òfin ẹ̀sìn ọlọ́run náà ní òfin ẹ̀sìn àná Muhammad ń wọlé takura rẹ̀ kódà kò sí àfáà kan nínú òfin ẹ̀sìn tọ́lọ̀ ń fún ní agbára tó fún ní yọ̀ǹda tó tòfin àwọn ọmọ tí ó gbé bẹ́ẹ̀ ni ọlọ́run wá pọn lé tó wọ́n náà máa ń sòfin ẹ̀sìn kò sí àfáà kódà àwọn tí wọ́n bọ́ jápa nínú àlúmọ̀ yìí ẹ̀ láwọn ohun àwọn ọ̀hábà àwọn làfà àkọ́kọ́ èèyàn ma ń jẹ́ àpá àláyé nínú àlúmọ̀ ànábì àbúgbájì ìgbìmọ̀ òkùnmọ́nà àìní àbúrọ̀rọ̀ nínú àìsá àtàbúgbàlù fáàrí àwọn a pé lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ tí wọ́n lọ́dọ̀ táwọn yẹn ń pé kọ́ ọrụ ìrọ̀lẹ́mẹ́ ìwà àjíbà ìtẹ̀ láti àwọn àpá kò di yìí wọ́n ní tó fà nìyẹn táwọn àpá wa bá ti sọ fún wa òun náà la gbọ́ náà láti máa tẹ̀lé ìbá àti tako tọ́lọ̀ ń sọ kan wa wọ́n sì ń yẹn fún ìjọsìn kátẹ̀lẹ́sì àwọn àfà ọ̀ràn yẹn ní lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú mẹ́jọ mi kan ìgbà táwọn àfà yẹn náà bá ń tẹ̀ láṣẹ ọlọ́run ọba ni ìjọ táfà ò bá ti tẹ̀ láṣẹ ọlọ́run ọba àti tẹ̀ láṣẹ àfà náà à ń tẹ̀ láṣẹ àfà torí kó ń tẹ̀ láṣẹ ọlọ́run ó ń tẹ̀ láṣẹ ànábì fọlọ́pọ̀ àwọn wàhálà áàlìdí sọ́jà ìjọ tí àfà kan bá kó òfin ọlọ́run ò tẹ̀lé máa

àṣìṣe ń bẹ lọ́tọ̀ ìfẹ́ ń bẹ lọ́tọ̀ àwọn àfáàkẹ́kẹ́lẹ̀ ń bẹ onífẹ̀ẹ́ nínú wọn kì í sáàṣìṣe ìtàwọn ń jòkó sí ní wípé ìjí ò bá pé àwọn nínú ẹ̀sìn láti ìtayé nínú wọn ṣe rẹ̀ àwọn afọ́nifẹ̀ nínú àwọn afọ́nifẹ̀ wọn ọdún tó kéèkéé ṣe fẹ́ ní ìjọ ẹ̀yẹ́ èèyàn ń lò wọn níbi àṣìṣe kó àtẹ́bá nínú tí wọ́n sàkíyèsí àwọn náà ti sọ láti tún bá tòun ti bẹ́ẹ̀ àti pé tí àgbà kò jọ ìdá ìlú ló wọn bẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ní ká ṣe ìlànà ìṣúná ẹ̀sìn ó ń ṣe ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ó ráwọn ìkọ̀kan níjẹ́ náà ọ̀hábà rẹ̀ ẹ̀tọ́ wá ní àbẹ́rù fún wọn gẹ́gẹ́ bí ìjọmọ̀ ẹ̀dá yẹn inú wá bí inú tó bí ó wá pa wọ́n láti ẹ̀rú pé ẹ lọ ẹwà ìtẹ́pẹ́ ẹ̀rẹ́jọ kópọ̀ àmírù aláṣẹ gbogbo ẹni tó bá jẹ́ aláṣẹ tí ní ẹ̀mí aláṣẹ adarí náà àṣẹ tó bá ti pa àti torípò ló ń sojú àlẹ́bì lọ́dọ̀ àwọn sàárà tuntun ìgbàtí wọ́n wá jù sẹ́gbẹ́ lọ́jọ́ púpọ̀ bá ní bá ní wọ́n wá sí wọ́n tán ó tapà ni àná ó bá fọ́ gbèdè máa ó lẹ́ fúnẹ́sì wọ́n àwọn orí wa pé torí káná lè wọ náà láti gbà sílámù torí káná lè wọ náà láti tẹ̀lé tó rán ọ sí tó rán ọ gẹ́gẹ́ bí olórí sí wa àwọn àgbà sílámù ọ̀tọ́ á wọn lábàáyé ò ní wọ náà inú ní ilé yìí tó kú kú bàbá ilẹ̀ tako afẹ́kànẹ́bì ní yẹn àgbọ́kòónú náà ju wọ́n àdẹ́mọ́kòónú náà ilé ni wọ́n wọn lọwọ wọ́n fàmàrà wọn lọ́wọ́ títí tí ìbínú àmìlù yẹn fi wá lọ́lẹ̀ gbà tó tán wá darí wá lọ bá nínú tó ṣẹlẹ̀ ní tó rán wa ẹni tó rán sí wa a kù bí ó wá náà kó nu náà àwọn wọn sì wọ náà lóòótọ́ torí pé àṣẹ tó bá ti pa àṣẹ wà náà ni anábì ni làwùdá ha na kọrọ jù nílẹ̀ àbàdà wà ìnà kọ́ àti ti máa rù anábì ni àwọn tí wọ́n fẹ́ bọ̀ parí lédè Yorùbá wọn ó sì kó nu náà torí pé aláṣẹ̀mí anábì ni ká ní lọ kó sínú náà pẹ́rẹ́ wọn ò bá ti ìnáma kọ́ ẹgbẹ́ tó máa rò bá bá tẹ̀lé lórí àtẹ̀lọ́láṣẹ níbi tó bá járe níbi tọ́mọ̀ tó ní láti tẹ̀lé wọn láti tẹ̀lé wọn tó má ti pàṣẹ tó ta gbogbo ọlọ́run kìí ti dáhùn wọn wọ́de káàkiri àmọ́ protesti àmọ́ ti wọ́de àmọ́ bújọba àmọ́ bólórí àmọ́ bọ́lájọ rárá àní tẹ̀lé wọn bẹ̀rẹ̀ a sì máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́run kó mọ̀ jẹ́kẹ́tẹ̀ ẹ̀mú yí ẹ̀ kọ́lọ̀ òtún at the same time ìfẹ́ wọn ni a ṣe yẹn tó takò fi ọlọ́run bá àní ṣe àjù láàrin méjì kò ń ṣe ọlọ́run náà ti sọ ńlá tọ́ ẹ̀tẹ̀lì mọ̀kúlóhé fi máa ẹ̀tì ẹ̀tẹ̀ kọ́ọ̀lù afá rẹ̀ bó ti wù kó kéwú tó bó ti wù kó pẹ́ lọ́rọ̀ rẹ̀ tó dẹ́gbẹ́ ọmọ kéwú bó ti wù kó tàǹfààní mọ̀ lára rẹ̀ tó bàbá rẹ̀ ìyá rẹ̀ bó ti wù kí wọ́n da tó lẹ́mìí rẹ̀ bó ti wù kí wọ́n bọ̀ lò tó láyé bójú kú orí dára lára ọba àlú rẹ ni aláṣẹ orílẹ̀-èdè yìí ni tó bá ti pàṣẹ tó sàkò ọlọ́run ọba láàárọ̀ àtẹ̀láwọ̀ kí ló dé o lè tó bù sọ́mà kí ló kọ́ mo bí ọ lórí ọmọ àlè mo ní nǹkan yìí gbọ́dọ̀ sí jẹ́ ó ọlọ́run ọba yóò lè sì mò ń kọ mo ní ìwọ́n tó ń pè ní òbèrè pé àkókò ríra wọn ní fóònù ní ẹni ní ìmọ̀ ẹ́ rí bóyá ọ̀nà òjẹ̀ tí mọ̀ méjì bí ní fóònù níbi kan pé nọ́bà mìíràn ní mi ìyàwó rẹ mi ìbúdó tí ń pè mi mọ̀ àwọn ẹ̀sẹ̀ wo ìyàwó rẹ bàbá tó bí ọ tí ọ̀rá fi ní àkókò ọ̀yàwó títí ẹ nínú ó ti tẹ̀wọ́n òun ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n kí lẹ́sẹ̀ tí ìyàwó òun tẹ̀ ní ní kò sí ó dà bẹ̀ mọ́ mi ẹ bí wọn ó ní gbogbo ti wọ́n ní àwọn rẹ̀ ní àwọn rẹ̀ jẹ́ bí ìyàwó máa wọn ó ríra ìjọ tẹ ríra òun náà lẹ́sìn kò tẹ̀ lọ́jọ́ tó mú wálé rí ẹni mo fẹ́ fẹ́ nìyí ó lò lọ lé wọn ò sì rí nǹkan kan sọ ńgbà náà ó ní sọ inú kódà àgbà tọrọ yìí fẹ́ lé òun tó sọ pé bàbá tọmọ yìí tó wọlé tó fi fi sẹ́yìn náà lọ sílé tí wọn ẹ mọ dáadáa kí ló jẹ́ ẹ̀sọ́ fún nígbà yẹn pé kí n kọ́ pé kí mọ̀tì ẹ̀fẹ́ náà wọ́n pé ìgbà yẹn náà ní òtún gùn mí ṣùgbọ́n kéèyàn má di onísọ̀rọ̀ òun ò sọ̀rọ̀ àwọn òfin sọ̀rọ̀ ńgbà náà sẹ́ni ti wà ní onísọ̀rọ̀ ní òfin ẹni ọ̀rọ̀ bí wá lè lè tọ́lọ́rọ̀ òbí lè tọ́lọ̀ ló sì rọrùn ọ̀rọ̀ òbí lè tọ́lọ̀ ló sì rọrùn àmàrà mi ni wípé kò sáfún lọ́ọ́kọ́ ìyàwó náà kò fi yọ àbá rẹ̀ nú kò sì wọ iná ọlọ́run straight ah olàfà olóbẹ́ yìí ó lè ọ̀nà rọrùn ní kọ̀yàwó kò sì wọ náà ní rọrùn kí ló fi jẹ́ tó ṣe ọ̀gá tí àwọn àwọn òláìkẹ̀ tí òun òláìkẹ̀ ẹ̀mú ẹ̀ òbí òbí òbí òbí òbí ó wà ọlọ́mọ jẹ́ bàbá ti ṣe tó ń sọ ní iná ìwọ náà lábùkù obìnrin lẹ́gbùn obìnrin kan wá ní ọkọ kí bàbá ọkọ ti náà kó mọ̀ sọ ní ẹ̀wọ́ láti ọkọ kọ̀ ló ṣe bàbá ìlú pé mo sì ní ẹ̀rí tó mo bá kọ obìnrin yẹn ó fi na ọlọ́run ti bàjẹ́ mo onye lórí torí bá náà Muhammad alayisura ti sẹ́lá ó ní gbogbo obìnrin tó bá òun tí justifiable reason kò sí ẹ̀rí kan tí Islam ló torí ẹ̀sọ́ mọ́ ní kò ní ọkọ kí ló dé ní wọ́n tẹ̀ nínú tẹ̀ nínú kólóbóló ní ó pàdé ọlọ́run lórí bẹ́ẹ̀ kọ́ kó wọlé straight ẹ̀rú bàbá tí èyí òmúkùnfẹ́ ọlọ́run tẹ́rẹ àtọ́rọ̀ òfin ọlọ́run sọ̀rọ̀ bàbá ti yà àtọ́rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọba àgbùn sọ̀rọ̀ àwọn aláṣẹ ọba àlú aláṣẹ tán fún wọn kọba tán fún wọn kàfẹ́ tán òfin jẹun tán yọ̀ǹda rẹ fún ẹgẹ́ tó ọlọ́run kọ́ni òfin ọlọ́run gbogbo òfin ẹ̀dá yòókù lọ láti na rí oríire ní gbogbo àwùjọ wa àti ká padà sínú òfin ọlọ́run ọmọ sóbì òfin ọlọ́run lára rẹ̀ tẹ̀lé òbí náà tẹ̀lé òfin ọlọ́run lára ọmọ mọ́gbà ẹ̀kọ́ ọlọ́run mọ́ra irú yẹn tí oníbèrè bèrè ń gba ẹ̀kọ́ ọlọ́run yẹn ẹ̀tọ́ òfin ìṣe òfin òbí tó ní òun ó tẹ́ ọmọ tí ò bá kúnlẹ̀ kí òun fẹ́ gbẹ̀tọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá tilé kúlẹ̀ kí ni wà láì tí pèlé ọ ẹ̀tọ́ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ìlú tó rúfin ẹ̀sìn ní bóò ní kó kí ní àdínkọ́rọ̀ wọn sí ó sàlàyé rẹ̀ so ẹ̀kọ́ kí ní lọ́tàlá kan sàlàyé ó lẹ́kọ̀ọ́ mọ́ mọ́ ní lóbìnrin lọ́wọ́ wọn ó lé lé ní àádọ́ta ó sì kẹ́rì wá lọ eléyìí ẹ̀tọ́ òbínú eléyìí ẹ̀tọ́ òbínú eléyìí ẹ̀tọ́ òbínú tó bó wá fi pé á kí wọn nìkan òbí wà tó wọn nìkan

kó lọ rí bàbá rẹ̀ pé àsàlámù àlékún tí bàbá náà ń ti já lóhùn ó sì tún bá lọ́wọ́ àlọ́ọ̀pá bàbá yóò tẹ́sẹ̀ sí ẹni wá sí ẹ̀ tí bàbá tó bá lọ́wọ́ tó ń ṣàdúrà fún wọn ní wá ń jarí aníwá àdíyàn òbélò ẹlòmí tó bá ti gbé ẹ̀kún tó àdákẹ́ ní ọ̀rọ̀ ní sínú ànábì bàbá dáná náà kọ́ lágbègbè àwọn tí ẹ̀kọ́ tíra fún lọ́mọdé ọlọ́mọ fọ́n mọ wọn ní ẹ̀tí bàbá mi ni bàbá yín wọ́n sọ kí ni bàbá yín sọ tíra ń bẹ́ ń ta ẹni wọn mọ̀tẹ̀ jáde mọ́ àwọn tá a ti ní lọ́wọ́ ń kọ́ ìsáàdógó lọ́wọ́ wa ó ní kan ló kí bàbá mi wọ́n ẹ̀tí bàbá mi sọ ń bẹ̀ kí ni bàbá yín wọ́n sọ sáà kéwì bàbá yìí náà takò ṣé kàdá mú takò kí ẹ fẹ́ kí ẹ kó máa kúnlẹ̀ kó máa ra kó máa gbó nígbà tẹ́ni jọ lọ́rùn bàbá takò torí pé ìbò ọlọ́run ọba ni bó ìbá ń bẹ lórí ìdúró kọmọ náà bá dọ́gba lórí ìdúró bó ìbá ń bẹ lójú òkú wọn náà kúnlẹ̀ bá òbí òbí gbèrè lọ́wọ́ gbà mọ́jẹ́ kójú wa òbí ṣe mẹ́rin lára ìwọ yìí àbúwárà náà wọ́n fi ọmọ ọmọ rẹ̀ ó rí ọkùnrin méjì kan tí wọ́n lọ bó ti wà nínú aláìláàbù mufrot mọ́mù buhari rahimullah ó rí téyìn kan gbóró dúdú kejì lọ èyí tí ó jẹ́ bí ọ̀dọ́ ó ní pẹ̀lú ìyí tó gbóró dúdú ẹgbó ó wá pè tó jọ́gbọ́n yẹn ó ní hábà bọ́jù palẹ̀ ní ó ní bàbá ní láyéláyé rẹ̀ má bàbá rẹ̀ papọ̀ ma ẹ̀yìn ni si máa rìn òun lẹ̀kọ́ bá bàbá àfáàdì wa kọ́ wa nílẹ̀ Yorùbá pé ọmọ jẹ́ òun ni ẹ̀yìn lọmọ tí ó ti rìn ọmọ tí ó ní ló Yorùbá o <laughs> lára ìbò tí bàbá rẹ̀ ní ẹ̀yìn ni ó máa rìn rẹ̀ bàbá sọ pé ìwọ́dà ẹjọ́

nínú àwọn tó kó tó kọ́ kéw ni alimam muhammad bin siri agbafa àtàdéwò nínú wọn ó ní táwọn bá ń kéw lọ́dọ̀ àbúrò rẹ̀ rà tí ń kọ́ wọn ní kéw tí wọ́n á ní ọlọ́ọ̀bùnmá yẹ́kùfìr lìkúlì mà ní yẹ́kùtà fìr lè omi bá fún gbogbo ẹni bá ń fún nígbà táwọn jẹ́ mọ́ àwọn méjì ọlọ́run wa

àfọlọ́run tó bá jẹ́wọ́ tẹ̀jẹ́ ọmọ ẹ̀jẹ̀ yẹn àáfọ̀ kódà kó já àwọn àfà kó já àwọn olùjọ́sìn fọlọ́run tí wọ́n ráyé sá tí tí wọ́n ṣe ń rẹ́sìn tí ò bá lórí òótọ́ ó di èèwọ̀ ká tẹ̀lé wọn ẹni bá tẹ̀lé wọn tó sì mọ̀ wípé ìtọ́lọ̀ ń pè ní haram làwọn ilé ń pè ní halal ìtọ́lọ̀

òun bá rò wípé ìrùn òtí pé tó bá lókè ẹlẹ́ẹ̀karùn wọ́n lẹ́yìn tó bá mọ̀ wípé ìrùn ti pé tó tẹ̀lé ìmọ̀ọ̀mù yẹn lọ kí ẹlẹ́ẹ̀karùn ìrùn mọ́mù ò bàjẹ́ ìrùn tẹ̀ sí bàjẹ́ ẹ̀rí ẹgbẹ́ lè lágbára ìmọ̀ọ̀mù mọ́mọ̀ òun rò pé ìrùn òtí pé lórí lọ sí orí ìpò ẹlẹ́ẹ̀karùn ìwọ́n tó jó rẹ̀yìn lẹ́yìn nígbò bá kú darí wá bá ní wà ìmọ̀mù náà ní àmọ̀mù náà ní lẹ́nà bá wá ìrọ̀lẹ́ bá ti wà ìrìn sínú ẹni tọ́jú ọwọ́ ọwọ́ gbó mọ́kàrà bá ń gbé yẹn lọ sí sáré jù èyí tó wọ́n kan lẹ́yìn tọ̀ mí adẹ́mìtọ́ fẹ́ lágbára obìnrin yóò sì sí ìjáàbù lórí yóò sì jùlẹ̀ tí mo lórí o ju orí lẹ́gbẹ̀ẹ́ fún lára àbá ti wá lórí lówó tó fẹ́ gbà gbogbo rẹ̀ lọ pàmí lásì ibi ẹ̀fà bá ń táyà àtàyù náà dráìbà jẹ́ ní ilé jẹ́ lówó dáadé yìí ń gbà jẹun mo ṣe rí nìyẹn kí ni mọ́mù nínú wọ́n mú wọn tẹ̀lé ló kọ pé mọ́mù ni irun mọ́mù mo ṣe rí tí èèmá ti mọ̀ sí nǹkan yìí ò dáa ẹnu ń já sí wá sí dáadáa nú ẹ̀sìn ni ó já fa nú ẹ̀sìn ni òun sì wá ń ṣe é ó sì ń tẹ̀lé o ti mú lọ́lọ́run nìyẹn tí wọ́n bá gbọdọ̀ jìnnà sí torí pé o ti wá lórogún pẹ̀lú ọlọ́run níbi ìṣòfin ẹ̀sìn eléyìí ẹ̀kọ́ ni eléyìí èèwọ̀ ni òun ló fà kò lẹ́tọ̀ọ́ fún èèyàn kan bó ti kó nímọ̀ tó kó máa ṣòfin halal kó ṣòfin haram nínú ẹ̀sìn àyàfi kó rí ẹ̀rí lọ́rọ̀ ọlọ́run àti lọ́sùnà náà Muhammad sọ́nà ó bá ti rí ẹ̀rí ẹni fẹ́yàwó ẹ̀rí ẹ̀dà ẹ̀rí ẹ̀rí fásitì fún máa ń sọ bá dàpọ̀ tọ̀ kódà rí sọ pé ìyá náà sábà ṣàbá àmìsàtọ́ àmìsàn bá áká fàdé ẹ̀dà wọ́ọ̀kì fún wa balẹ̀ mi ìtẹ̀ láfa àlásán òfin ọ̀rọ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ nàfà bá ní àdúgbò kọ́ ni ilẹ̀ ní jẹ́ ní kí n kọ́ èmi kàn wó pé obìnrin máa wúrú wà yẹn ó yẹ kọ́ áhà mẹ́rin pé tó bá di gómìnir bá ń wúrú wà báyìí lábẹ́ ọkọ rẹ̀ ṣé ó di ọ̀ràn ẹ̀yàn kọ́kọ́ kọ́ ni àbí ó lẹ́sùn ọkọ̀ kọ́kọ́ yàtọ̀ mi láàrin méjèèjì ṣé ẹ̀kọ́ ni kọ́kọ́ ìgbà tó lóun lè yí padà máa lọ ọkọ máa mi lẹ̀ àbí ọ̀ràn yẹn tí ò bá kọ obìnrin yẹn wọn fi jẹ́yà ni àfàwà rárá ní ìdíkì nínú ìdíkejì tí mo kàn wò ní pé irú obìnrin tó ń wù wà yóò bẹ̀rẹ̀ láyé jẹ́ yóò fi kó kọ́ ó máa máa rọ̀ ilé ẹ̀gẹ́ ṣẹlẹ̀ náà sálẹ̀ sí lójú ayé Anaghị ń gba tàbí àtàn ní márùn láwájá ló wọn kẹmí sí ẹ dakwu gbà fún obìnrin ń tọ̀ mọ́rún lóṣù ní wọn anábì tún rí ẹlẹ́ẹ̀kejì tí mo sọ ń lò ní bá sì fún lágbájá tàbí àìjẹ́ ni

ànábì nìyẹn o sallallahu alaihi wa sallam ẹ̀ àwọn àpá àmọ́ àti bẹ́ẹ̀ láti mọ́ sí náà nù kí é tẹ̀sán ọlọ́run o yóò mùsùlùmí kásán tún jò tọrọ fúnra wa kásán tún jò tọrọ fúnra wa ẹni tí ó ní ó lẹ́tọ̀ọ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ní islam èèwọ̀ ní ẹ̀gbọ́dọ̀ sí ọlọ́run àtànábì ló sọ olúwa wa ولا تقولوا لما تسف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا ilé ìgbẹ́ ní sọ́ọ̀pù náà ní ayé 116 sí 117 ọlọ́run bá kàn wá nílọ̀ pàápàá jùlọ gbogbo tó bá jábà gbogbo tó bá jẹ́ níwà sí wà látàkúrú lè máa jáfífò àìsínà tó kòmọ̀lùkálẹ̀ ẹ má máa fi ẹnu ara yín sọ ẹ má máa fi ẹnu ara yín kẹfì máa sọ tí ahọ́n yín gbé jáde fún yín tó ṣe níròyìn fún yín tí ó mọ̀ wá jẹ́ irọ́ irọ́ lọ́nà wo هذا حلال كما sọ pé eléyìí وهذا حرام wà hádà haram على الله ni lè tẹ́fta حرام ẹ̀là wọn kádìbà kẹ́ẹ̀sì lè fàdá parọ́ mọ́ ọlọ́wọ́n bá ẹmọ́sì wọ́n bí léèrè wọ́n ní sáà lè fọ́ títí àgó wọ́n ní kòsí tó dé kòsí wọ́n ní sáà fọ́ títí àgó ohun ìgbóhùn ṣe tààlílù máa àrùn àwọn ọ̀nà ẹnikẹ́ni yẹn bá jẹ́ ẹni tó wà conscious nípa ẹ̀sìn ẹ̀kọ́ ní ẹ̀dá kan ẹ̀rí wo ni o lè gbára lé tó ní mo lè fi ọtí ìbílẹ̀ fi àgbo àbọ̀tí ìgbàlódé náà fi àgbo tó di pé ó dà ibi tí ó sì mọ́ ni pé ọlọ́run kọwọ́ sán ọlọ́run káájò kò dáhùn tí mo lè fẹ́yàwó mi ìléyàwó mi á ẹ̀tọ́ ni ẹ̀tọ́ rẹ ni ẹni tí màá kàn gbà ọ́ lámọ̀ràn ní wípé ìwọ tó ló fẹ́ fẹ́yàwó léyàwó tó gbẹ ń lé yìí tó ń rójú ṣe é ṣe níwọ̀nba náà bá ti gbẹ ń lé àmàrán tí ń ṣe kí ni o ti ń dé ha mọ́ ṣe haramu tó gbọ́dọ̀ fẹ́ tọ́lọ́ pé haramu sáyẹn kẹfọ́ máa wọ́n bá dá sílẹ̀ ní ìta tí o máa ṣẹ́ni halal ní ṣùgbọ́n kò tí ì ní tó yóò máa wà lábẹ́ àmà nítorí fẹ́ ṣe yìí òfin ẹ̀sìn ọlọ́run fara náà òfin ẹ̀sìn aláàmà fún ìfara náà àmọ́ wọ gbogbo ìyẹn ń ṣe ní ìwọ náà ti fẹ́ ṣe só oníkápá rẹ̀ lọ́wọ́ ní ìbánikó onísùúrù ní ìbánikó oníbáyìí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ẹyẹ tó tọ̀ tó nípa ẹ̀ka àwọn fáwọn sọ̀nù síra wọ́n ní ọba àdúkan tó lówó lọ́wọ́ ó lókìkí onídúkìá ó wá báyàwó rẹ̀ sùn lọ́sàn àwẹ̀ ó báyàwó rẹ̀ sùn lọ́sàn àwẹ̀ ọba ìwà ọba pàtàkì wọn tó jẹ́ àfáàgbà ọ̀ràn tí mo dá ní yíò ìyàwó mi lọ́sàn àwẹ̀ kí ní ìtàn ìyàyíwájú ọlọ́run àfáwà wò pé pé ìwọ yàtọ̀ sí ọkùnrin tó dánwẹ́ wò lójú ayé àná tọ̀hún tábìkà ọlọ́run ọba àlú olówó kò lẹ́rú ó bí ọba ilé rẹ̀ so lẹ́rú kúrò lẹ́rú owó ń kọ́ balẹ̀ ah, àà kí náà ti ń kówó sí ṣé tàwọn tó sàfà kọ́lẹ̀ lábẹ́ sọ ní àbí tó bá ti wáyé bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ló ń sọ tó forí yẹn nǹkan mẹ́ta wọn ló sì kọ́lọ̀ tó forí jẹun ó bọ́kùn lẹ́rù ẹrú ṣe lé ní ìyà ẹrù ń dẹ̀lá àfin ìlé ṣe lé kí n túlẹ̀ náà ní kéèkì ìṣẹ́rú mú tọmọlúwàbí mùsùlùmí àbí nínú àwọn ẹrú ó rọrùn lẹ́yìn náà ó sì bọ ọgọ́ ọ̀tàkárítà tí wọ́n di àjẹkí oúnjẹ ọba ní owó wà ní àìpéyàn náà máa ó dàbẹ́ ní ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ní wọn bójú ju ìlú gan dara ń bẹ ike ìkẹta ó wà á gbà lórí oṣù méjì gbàpò tó ọba o o ọba ọba èmi náà ti mọ̀ fẹ́ láti lè túlẹ̀ tóró mo sì káàdì lè lára àmọ́ kò

afá ìwọ́n mú pé àwọn kan náà ń bẹ tí wọ́n jẹ́ olóyè tí wọ́n jẹ́ bọ́rọ̀ tàní táwọn náà ní owó lọ́wọ́ táwọn náà mọ̀ wòlú pé àwọn lè súnmọ́ lè ra wọn rẹ̀ tìbí káwọn tí ò bá rí ẹrú tó lè bọ́kù lọ́rùn rẹ̀ kó wá títí aláìní tí ó bọ̀ kò lágbára rẹ̀ tó bẹ̀rẹ̀ sí kí àwẹ̀ mọ́lẹ̀ tí ìbá ti pé ọdún bóyá ilé yá ó la àwọn oṣù méjì kí ìgbà wọn ó là láàrin àbí ṣe ló rẹ̀ kúmùmù ṣe pé fàájì ló bẹ̀rẹ̀ ti jáwọn yẹn tí ò sí kan tó tún bẹ̀rẹ̀ padà ìjọ́lọ̀ bá lórí tọ̀tán táwọn náà bá dé yóò kú jáde kúrò nínú fún àyẹ̀wò ìyàwó rẹ̀ mú ẹjú mọ́lọ́gbà wẹ̀ náà tó wá ní pé torí pé afẹ́ ti ẹ̀sìn káwọn èèyàn bẹ̀rù ọlọ́run ká máa wá sí òfin tọ́lọ̀hún pé ní tí òfin náà rárá ìwọ ni. إن الذين يفترون على الله الكذب لا يفلحون sẹ́ni gbogbo àwọn tó máa ń sàdá pa ọmọ lọ́rùn fún òlé ìjèrè lọ́kàn mi ti balẹ̀ láyé pé òun bí díẹ̀ òlé ìjèrè kò lè jèrè ẹ̀ẹ́hùn gbogbo ẹ̀ nínú ẹ̀sì tó ríkẹ́ lè lówó lọ́wọ́ àìní nínú padà káyìn kéèkéèkè ágàdé àní òtọ́jọ́ mẹ́jọ kò sójọ́ mẹ́ta kò sógójì ọjọ́ ẹran mú ẹ̀yìn tí òun lẹ́bí bọ́ àtẹ́sí mọ́ ma tí bá ṣe gbọ́rọ̀ yé kíra káyè ní ó sọ tó kò bá ti kú <laughs> láfa àtàlọmọdé àfa àtàlọmọdé ìmọmọdé òbí ẹ̀dá ojú òkú àfa mi náà sí ìlọ ọmọmọdé òbí ẹ̀dá ìgbà tí wà sí kàfà tí òun ọmọdé lọ́wọ́ ọmọdé wà fà yìí tí tó wà lójú agbo ló bá jánẹ́bù ó yìí tẹ́ wà sí tẹ́ gbogbo owó ni wọ́n kó fún àfa àfa ọkọ̀ owó kò sì fún ọmọdé tó bá jánẹ́bù ní rọ́gbọ̀ rẹ̀ sínú àpò bí náà ṣe dáná sí ọmọ ẹgbẹ́ mi náà ní ọmọ àlè ní ọ́nù ní àdàbà rẹ lọ́gbẹ́ tó bá dàbà rẹ ló béèrè owó lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ tẹ̀ wá sọ fáà mi ń gọ́ ọmọ gbé wá ní ọ̀dà òbókò òkùnkù sẹ́sìn ọmọ ọmọ rẹ̀ lẹ́yìn ìbókò òkùnkù láti pàdé lóde tẹ́lẹ̀ ọmọ ojú lọ́wọ́ sẹ́sìn muhammadu mẹ́lẹ̀ lẹ́yìn kò lè jẹ́ sàmì mọ́mọ́ kò lè jẹ́ gbogbo ẹni máa ń ṣe àdáadáa lẹ̀ náà sì láyé láàrin ìṣẹ̀lẹ̀ torí yẹn wọ́n ń parọ́ mọ́ lọ́wọ́ báyìí ó dàbí kọ́lọ̀ ní dị ṣubú yìí rákà méjì èèyàn ní متاع قليل ولهم عذاب أليم gbogbo ń téèyàn bá kó jọ gbẹ̀yẹ parọ́mọ́lọ nínú ẹ̀sìn gbogbo tó bá kó jọ ìgbádùn tí ò ní pẹ́tẹ́ni èrè ayé bá pàtó ní pẹ́tẹ́ni ìjọ wàá tẹ́kù pẹ̀lú sọ lójú àti àmà ìyàlẹ́ pẹ̀lú káwùjọ bá pàṣẹ ọlọ́run bá ní ti tẹ̀sìn ẹja ṣe yóò fi wálé ní sí àpá àmì jẹ́nu àlúmọ̀ mi kí ó yóò ṣe àwọn ìrọ̀ náà kí lásọ̀ fún jọ́nà wọ́n jẹ́ àpárọ́ mọ́lọ̀ ní ẹ̀sìn náà so àìní ìfẹ́ ẹ̀fẹ́jú ìfọ́ ìfẹ́ àpọ́jú ìtẹ̀lé àpọ́jú pápá kan bó bá ṣe dáadáa àwọn náà ṣe dáadáa tó bá ṣàjìṣe àwọn náà ṣàjìṣe rárá a máa tẹ̀lé wọn níbi tí wọ́n bá ti ṣe dáa ibi tí wọ́n bá ti jìn sọ́fìn á jìnà sí àṣìṣe wọn ìyẹn ò ní ká máa tàn wọ́n lábùkù ìyẹn ò ní ká mú nífẹ̀ẹ́ wọn mọ́ torí kọ́mọ ẹ̀dá èèyàn gbogbo wa ẹni tẹ́ ń sọ tó ti tàbí ṣe òun náà ké oyé mújọ ọmọ ẹ̀dá èèyàn lò ó àwa ní sọ pé kódà á sì mọ tẹ̀lé wọn náà nínú à ní tẹ̀lé wọn kàkà bẹ́ẹ̀ àpò wọn àwọn èèyàn tí wọ́n lè kù wọ́n sákìyè ẹ̀dá kan bá báwọn àwọn sọ̀rọ̀ wọn wù àwọn àkúndà tó kù díẹ̀ káàtó kódà wọn ti kọ́ wa tó wà yìí náà dá ní kéwù ẹ̀dá báwọn sọ̀rọ̀ à ní tẹ̀lé wọn kálá wa tẹ̀lé ẹ̀dá kan láti fi yakọ ọlọ́run ọba ara wọn ilé òun ni kí alìmọ̀sáyà tàbí á ọ̀sàdàtò tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ara tá a fi yàtọ̀ sáwọn tọ̀hún nìyẹn àwọn wòye sọ́rọ̀ ìpín wa ibi tápà bá ti mú ẹ̀rí wá bọ́lọ̀ ní káṣí tánàbí ní káṣí àtẹ̀lé wọn ibi tí fẹ́ bá ti lù wọ́n àní tẹ̀lé wọn bẹ̀ ìjókòó túnà sí pé

irú ẹ̀sìn nri nìyẹn wà ń bọ̀ parí báyìí ó sì ń ká àwọn ọjọ́ lọ́ra wá ń sì lọ́ra pẹ̀tró wá kì í nàìjíríà ti tẹ́lẹ̀ o ìrí wá tó péjẹ́ nàìjíríà jẹ́ kan náà African countries ni ó sì bu pẹ̀tró ó sì já sí obìnrin gbogbo àwọn tó ó sì torí pé irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ ní islam kéèyàn lè yẹn fẹ́ràn àfà títí kó ti jáde tèrè lẹ́yìn ẹ̀ kó ti jago kan ó bá ti fọwọ́ bọ́ná àfáwádà yìí ara o abúlé parọ́ nìta ẹ̀hẹ̀n ayé àkùnmọ́ lọ fẹ́ ń súnmọ́ lọ́run tí wáá di kó nìkáà tí ó ṣe ohun tó fẹ́ nìkáà tó fẹ́ ṣe ohun yìí bẹ́ẹ̀ bá ti kó lójú agbo múyàwó rẹ̀ wá sí ọ̀dọ̀ mi kápọ̀ oníṣìlá ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje kó wá múyàwó rẹ̀ padà ààrẹ̀kùnmùnlá òun sì múyàwó lọ ọlọ́mọ jẹ́ àgbọ̀ owó wọn bọ̀ tí wọ́n san ọjọ́ mẹ́jọ wọn bí ọlọ́run jẹ́ wàá gbàdúrà tó fún olómi ní zulọ́kà ẹkú òní reception àbí kí lẹ́ ń pè mọ́bìnrin lọlé wá mú yọ̀rọ̀ tẹ́rù ẹ̀dàkùn evans tó sí láà káwọn náà sì wíwà yìí àmà parọ́ sẹ́rẹ̀ mọ́ sọ pé wà láìnú ẹjí dojú àmà parọ́ èyí mọ̀ ìrẹni tí ọ̀rẹ́ mi kan kí lọ rú ẹ̀fún mọ̀ ni

ṣe ajídáwó ajídàdé bí pé ọ̀rẹ́ rẹ̀ sáwọn arẹ́rìn rẹ̀ ní mo sọ fún ọ wọ́n bá sí ti òun nígbà tí ó kọjọ́ ní ìlú kan táwọn ń fi marriage monitor gẹ́gẹ́ bí ètò ẹni tó bá gbọ́wọ́ lọ́dọ̀ sí wa bí wọ́n bá ti ju pé nílọ ti fi ìyàwó láti fi ìyàwó tán ó tó mú lọlé yóò mú wa lọ́dọ̀ wa àjọ kálíwà àjọ bẹ̀rẹ̀ ọjọ́ méje ẹyọjọ́ kìí yóò àmúyàwó rẹ̀ oòrùn kẹrin rántí wípé ẹnìkan tí wọ́n sọ́rọ̀ nǹkan mọ́lẹ̀ mọ́ tó ti sọ̀rọ̀ yẹn ó yẹ ká pàdé ẹni bẹ́ẹ̀ tí yá àṣẹ́wù ẹ̀kí sáyọ́ ara ọ́ ẹ̀kí sáyọ́ ara ọ́ ìkẹ́nà ń tẹ́lẹ̀ bí torí ìlú ńlá ni nílé yóò bàbá wa ní buwají ti mẹlẹ́pẹ̀ ní láti ṣe ń tẹ̀lé lásìkò yẹn máa parí ilé kí ó kò kọ́ ọmọ ní ilé kí ó fún bí táàmù kan méjì mẹ́ta bá ti láǹfààní rí kó tó tẹ̀síwájú lára fún wa kí ó ń gbà náà tó nǹkan jù lọ lọ́jọ́ orí tó wá mímí láǹfààní lọ́rẹ̀ àdédéwù ìlú wọn tó bá di friday wọ́n lọ ní wọ́n ti weekend nílé monday wọ́n dà nígbà tó lára àwọn ọmọ tó bá rí ọmọ kéékèèké bí wọn nọ́mbà tó tún jọ monday ló bá di ó bá tó lọ rí hùwà hùwà hùwà èmi sì kàn nínú àwọn àti tọ́tù nínú ọmọ wa ní sọ́rù nínú àwọn ń ní ní àfàtàrí ah, ah, wàhálà ti ẹni kojú

yìí búwà yìí kò náà ní jẹ́nu èbó pronoun ó ní jọ friday ti búra lára ní mọ́ṣáláṣí ilé òde dákọ̀ lóyìn torí pé yóò bá ìyẹn jẹ́ pé irú lóyìn náà ní ìfẹ́ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ 1997 bẹ́ẹ̀ 1997 mọ́ ó náà bá ń ṣe kúbúra wọ́n ti wà sífà wọ́n bá múná lọ àti tí wà wọ́n fi máa ń ṣe jù bẹ́ẹ̀ wọ́n bá ti múná lọ bẹ́ẹ̀ pé bàtà wọ́n ti n'ala jẹ́ mọ́ta sí kìrì papọ̀ ìtí mọ̀ sọ ìdíyé wa nínú mọ́sálásí ọlọ́run ó mọ̀ta sí mú ní yorùbá ní àmúwà lọ́lọ́run mú ní àmúwà ní tó bọ́ wọ́n kà mú ní bọ́ra sí ní ìjọmọlúwà àdúgbìyàn àwọn àwọn

mo bá ní àtàkùn lọ àbọ̀tí kan tó yíru mọ́tálásí ewé lélẹ̀ ẹjọ́ òní àhúwà húwà tọ́wọ̀ húwà húwà húwà wà bọ́ ní ọ̀rọ̀ lójú àwọn ọ̀rẹ́ ń gbọ́ sókù tọ́ náà ń gbọ́ pàtàkì ẹbọ̀ rẹ̀ ní léèrè àwọn ti sọ ní wúwà nítorí nígbà táwọn olóṣù bẹ̀rù báyìí tó ní fi lúwà báwọn ṣe wúwà lélé yìí o wúwà wúwà wúwà ẹ̀rọ sẹ́sìn ọ̀nà lélé àwọn tó gún wọn lè sọ̀rọ̀ ní wọ́n kàkẹ́sì náà ní pé á ah, ṣe ń agbọ̀dọ̀ kákùn wọn ilé yìí sẹ́sìn kódà tó jẹ́ àpá tó dúó déédéé látàásùn náà tó bá ti tó kù díẹ̀ káàtó ẹgbẹ́ láti ètò kìí láti mọ àtẹ̀lé lórí ẹbí fọ́dọ̀ náà yẹn gbọ́ nìyẹn kò sí rẹ̀ ní ìsìlámù òun ló fà á ẹ ní rẹ̀ tútù náà láyé kábùrú máa lọ láwùjọ kó kódà jẹ́ àgbà fáàlú ló kó sí ló ìtọ́nà fẹ́ràn wa nìyẹn àlúmọ̀ ànábì yẹn ṣe àlúmọ̀ àwọn wọn àwọn mẹ́ta àwọn ọlọ́ọ̀dá yìí pẹ̀lú dáadáa á tù wọ́n á ṣàdúrà fún sọ̀rọ̀ báyìí báyìí báyìí nínú wá sí wọn díẹ̀ káàkiri ọmọ tí ó ní irú wà báyìí wọ́n sì lẹ́yìn náà lẹ ní ìsìlámù fara wọn bẹ́ẹ̀ tó máa ju wọ́n lẹ̀ wọ́n ara wọn tó bá ní ẹ àmọ̀ náà ni àwọn oṣù jáde ta àtàkùn o bá báyìí láwùjọ kò bá kò bá mú kò bá mú mọ́tẹ̀lẹ́ ní máa ń

èyí tí wọ́n ní a máa ṣe yìí ní ìsinmi lẹ́rí ẹ̀ wà ara àti ní a máa ṣe omi àgbọn ọmọ wa sásà láàṣù ẹ̀rí ẹ̀dà wọn ni a mú wa alẹ́ yìí omi àgbọn sísà ju àdà tẹ̀ ń kó lọ sínú àsàlá sí ní dà ẹ mọ́ tàbí àwọn afá wa wà alẹ́ yìí ẹ̀dà ẹ̀wọ́ ní à ń tàbí àwọn afá الأمة محمد الأمة المحمدية أمة الحجة أمة الدليل àlùmọ̀ àná Muhammadu sallallahu alaihi wasallam àlùmọ̀ ẹ̀rí wo lórí tó tó ṣe lé nínú ẹ̀ kó lè ha tó bọ̀rọ̀ ha ẹ̀rọ fún èyí tó ti sọ̀rọ̀ níta fi yàtọ̀ nìyẹn tí gbogbo àwọn ìjọ tó ti síwájú àwọn ìjọ tó ń síwájú kò ibi tó bá ti wọ́n tí wọ́n lọ náà ni àgbẹ̀bọ̀ rí bẹ́ẹ̀ àbílọ́wọ́ subhanahu wa ta'ala fún ìgbà tí wọ́n ìfẹ́ mú sínú ìyàn kọlù fún ọlọ́run ọlọ́run ti wúlò wá àwọn bá ti bá ń sọ̀rọ̀ ọlọ́run à ń jáfà sáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn bá sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ní láàká ìjù wa lọ tí wọ́n lóye jù wa lọ tán bá ń tó kù sí lára já ni máa gba àálẹ̀ láti kágbà tuntun torí ó kéré lábá kí ní gbà tuntun ó kéré agidi afáàlú ní agidi ìlàyé á kò sí agidi àbá bó bá mùsà kò kẹ́ ẹnu wọn kọ́nà báyìí yóò ní nọ́ọ̀tì yẹn níwájú méjì àti tó bá wọ́ ní fátíà èyí tó ní fásitì yóò mú wá tó bá wọ́n kẹ́ sọ̀rọ̀ ìfẹ́mi sí inú sọ̀pọ̀ jù tó bá dákẹ́ ó sì mọ̀ wípé òun kọ̀ fẹ́ ti fẹ́ dára ọ ní ọdún wa ọlọ́mọdé àánú àfa ọ̀ ewu ní sí àfa ọ̀ ewu ọlọ́mọdé àìlà wà ń bẹ̀ ọlọ́kó sàánú wa kó mọ̀ sí wá lórí ìfẹ́ inú kó sì wá lórí pé ìdí máa ń sọ náà ọlọ́gbọ̀n yóò wúlò fún gan ju àwọn tó ń sọ fún gan lọ ọlá ìlà ìlọ́lọ́ tó bá ààrẹ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب